èèmọ̀dé o adájọ́ ní kí ọ̀daràn kan tó pe orúkọ ara rẹ̀ ní Wisdom lọ lo ọdún mẹ́fà lẹ́wọ̀n pẹ̀lú iṣẹ́ àṣekára kóòtù májísírèètì kan tó wà nílùú Ondo ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo ti ní kí ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan Aloy Wisdom lọ fi aṣọ péńpé ro ọkọ̀ ọba fún odidi ọdún mẹ́fà gbáko fún jíjẹ̀bi ẹ̀sùn olè jíjà eléyìí tí wọ́n fi kàn án agbèfọ́jọba Bernard Ọlágbáyé ka àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀daràn náà sí létí ní ìgbà tí ó ń fojú ba ilé-ẹjọ́ fún ìgbà àkọ́kọ́ ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ogúnjọ́ oṣù kẹta ọdún yìí ó ní kò dín ní àwọn oníṣòwò mẹ́jọ tí Wisdom jà lólè nígboro Ondo àti agbègbè rẹ̀ láàrin ọdún 2020 sí ọdún 2022 agbèbọ́ba ní àwọn ẹ̀sùn méjèèjì tí wọ́n kà sí ọ̀daràn lọ́sẹ̀ ọ̀hún ló tako abala òfin okòóléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín mẹ́rin five hundred and sixteen àti irinlówó lé mẹ́tàlá nínú òwe òfin ìpínlẹ̀ Ondo ti ọdún two thousand and six tí ó sì ní ìjìyà tí ó rọ̀ mọ́ lẹ́yìn eléyìí wọ́n ní kó sáré lọ sí ọgbà ẹ̀wọ̀n kó lọ sí fàájì fún odidi ọdún mẹ́fà gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára ọ̀pẹ̀yẹmí òyìnbó Wisdom Yard